Ọlá ní títí tí wọ́n fi wá ẹnu ẹnu ìlú ọjọ́ àdínà mú á ti ábẹ̀ wà buhari lọ́wọ́ ìlàwájú ìyá náà ọlá ní fúnṣì àájí àwọn àbùwà wọ́n ọmọ ẹ̀kọ́ kọ àwọn ẹ̀yádé ẹnu náà dáànà náà dáànà náà tí ọlọ́run wọ́n

náà dọ́wọ́ ẹ́ tó pọ̀ sí ìkúdùwà táàrí ọ̀bẹ̀ tó gbóná tí túnbọ̀ ní gbóná tẹ̀síwá ni wọ́n gbójú rẹ̀ gbójú rẹ̀ wọ́n sì ojú ìyá ọ̀gọ́ bàjẹ́ náà ẹ wá jẹ́ àwọ tí wọ́n kọ́ wọ́n àwọn ọmọ wà lábẹ́ fi hàn bẹ́ẹ̀ wà ẹ̀rí pé fútì àti abúwáàbò alọ́lọ́run lò ń jẹ́ ànàmà ẹ̀wọ́n ti ọ́rẹ̀lẹ̀ sí fún ẹni wọ́n gbà ń sọ́ta wọ́n máa àwọn ọmọ àrùjẹ́ ní ọlọ́run tó rẹ̀ fún ọlọ́run gbogbo àwọn tó ṣiṣẹ́ rẹ̀ láyé a na fà wọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní bàbá àpá sọ́jọ̀jọ̀ ẹ̀kọ́mọ̀ká lọ ọ̀nà báyìí ìlẹ̀kùn yá ìlẹ̀kùn àlùjànnà ó ti wà ní sílẹ̀ ká délẹ̀ tọ́lá sí ẹ̀ ní ìrìn bí ogójì ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ àjọ bí ní máṣáàrù láti máa gbóòórùn àwọn àjẹ́ náà láti máa gbóòórùn àjẹ́ náà وقال لهم خزنتها àwọn tọ́lọ wá fi tí àjẹ́nà wà sọ wípé aláàmùn àlékún àgbàtí ọ̀nà o àjẹ́nà yìí o ẹ̀mọ́ gbádùn o ẹ̀mọ́ wà lẹ́lọ́ a ti ń gbádùn oorun ẹ̀tẹ́lẹ̀ ó dàbí ìgbà tí èèyàn kọjá ní fún dókítà dáa ilẹ̀ lágbáwá táwọn tó rí ọmọ wọ́n ní wá àtọ́wà ń ọ o ní júwe pé ilẹ̀kùn àdìjẹ náà mẹ́jọ ni a ní pé tàkọ́kọ́ kò bá ń bẹ̀ tó sì àwọn wọ́n ní àìsí wà níbẹ̀ yẹn inú júwò pé ilẹ̀kùn jẹ́ àjọ náà na méje ó wá ní dájú wá mọ̀ ní pé mẹ́jọ ilẹ̀kùn mẹ́jọ orí náà ni àjẹ́ náà ní ó ní náà ní wà yẹn ó nípa pé àwọn òǹkàtọ́lọ́run ní máa kà nínú kọ̀rá àwọn mòjísà kọ̀rá lábẹ́ sọ yẹn o àwọn òǹkà máa kà nínú tọ́lọ́run bá ń ka nǹkan kan lọ sí láǹkà lọ nígbà ọba débi ẹlẹ́ẹ̀kẹjọ ni ó tó fi wà fún ọyá ẹjẹ́ lọ sọ́bì káfì àjẹ́nà tó fẹ́ wọ̀ là ń sọ̀rọ̀ olóhùn sílẹ̀ fà ẹlọ́gbí 22 rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم فيقولون ثلاثة رابعون كلبهم ويقولون مرأة سادسهم كلبهم رجلا من الغيب ويقولون ẹ̀yà ló na láàánà láàájúwé rẹ̀ fa tí ń túmọ̀ sí pé ọ̀rọ̀ Aya 22 ni aláàní aláàní àwọn wọ́n mú sọ pé àwọn aṣáájú nìkà bí àwọn mẹ́ta ni wọ́n rọ Àwọn ọ̀sán ọjọ́ àwọn márùn-ún ni wọ́n. Ọjọ́ àwọn lóṣù kẹfà wọn. Wọ́n ń sọ̀kù sí tọ́pamọ́. Wọ̀yà fún mú àwọn gáwọn wọn gbé àwọn méje ni wọ́n wà sáájú òun kálùkù òun ẹwà kéèkì bẹ̀rẹ̀ wọ́n ní wà sáájú òun kálùkù òun ajá àwọn sì kẹjọ ìgbà tó fẹ́ sọ pé àwọn mẹ́ta ni wọ́n ó ní ọ̀yà kú lónà sàlátà ọlọ́run ní rọ́ọ̀bì ẹni ọlọ́run òbí wà agbóbí sí púpọ̀ tó fẹ́ gbọ́ báyìí púpọ̀ tó fẹ́ pé àwọn mẹ́fà náà wá fẹ́ mọ́ pé àwọn méje ni wọ́n wọ́n sáà Tẹ̀kìtẹ́ẹ̀lì. Àlùkùránì kìí sọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ náà ni. Gbogbo nǹkan tọ́lọ́ ń bá ń kà nínú Kùrán tó bá di ibi mẹ́jọ ni ó tó ti wà mí. Ẹyá tó fi òní ìjẹ́ yìí. Ẹyá bá ká tó máa wo Súrátù Tọ́bà, Súrà kẹsàn-án ilé kẹ́wà ìkòránì láwà ó adúgbò rírú ẹ̀ báyìí ló ti dẹ̀ mí o ọlọ́run mẹ́sẹ̀lẹ̀ láti lọ́gbọ́n ó ẹ wo sóra kẹsàn-án 112 sóra kẹsàn أعناني آية واحدة العائدون العائدون الهالبون السائبون الراكعون الساجدون الآمرون بالمعروف والماءون عن المنكر والناهون عن المنكر والهافظون لحدود الله وبشر المؤمنين لو كان الجنة

Àwọn tí ó wà ìjọ́rin ọ̀jẹ̀ olùkọ́ pẹ́pẹ́ lọ́run ó di mẹ́ta. Àwọn tí ó wà ìjọ́rin ọ̀jẹ̀ olùgbàwẹ̀ ó di mẹ́rin. Àwọn tí ó wà ìjọ́rin ọ̀jẹ̀ ní tí ń rùkú fọ́lọ́run ó di lóòlù. Ẹ bá ń dáhùn mọ́ lójú mélòó ó di márùn-ún. Àwọn tí ó pàrìjánà ó jẹ́ olùforíbalẹ̀ fọ́nà ó di mélòó obì mẹ́fà àwọn tí ó wà rìjánà ọlọ́run wọ́n jẹ́ ẹni tí ń fi dáadáa kọ́ ni wà náà ọ̀gán náà ní méjèèjì yẹn o Àwọn وبشر ṣeré ìgbà tó wá di ẹlẹ́ẹ̀kẹjọ lọ́lọ́run tó ti wà sí wọ́n ni náà yóò dòdì láàrin wàbá ní àwọn tí ń sọ àlọ́ ọlọ́run ẹjá lọ wọ ṣúrọ́tù tààrí ṣúrọ́tù tààrí ṣúra ọgọ́ta àti ẹwà lọ wọ ayà dánù ayà kàrùn-ún كنا أن يدخلوا أزواجا خيرا منكن مسلمات مؤمنات مؤمنات قانتات تائبات عابدات سائلات خيبات Àwọn àwọn àgbè lọ́kọ̀ọ̀kan o. Àtọ́ Mm-hmm. olùwà ń bá àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ ọlọ́wà ní dájúdájú ọba rẹ̀ tó bá kọ ẹ̀yìn sílẹ̀ ọba rẹ̀ tí sọ̀rọ̀ tó bá fi lè kọ̀ sílẹ̀ níwà Bẹ́ẹ̀ta Ọlọ́run ọpá ẹ̀rọ àwọn ìyàwó ní gbogbo ẹ̀yìn lọ ọlọ́wọ́ afẹ́ máa ká àwọ̀dá ọ̀nà ká ọ ọ̀yá

ọ̀nà àtàkìtù ní kúrí ààrùn àtàkìtù àwọ́gbìmá bèèrè àjẹ́bẹ̀rẹ̀ ìrọ̀lẹ̀ ọlọ́run ti wá àpò ọlọ́run níwà fún ti àti abúwá wọ́n ti sílẹ̀ fún bẹ̀ẹ́lẹ̀ kó tó di bá délẹ̀ wọ́n ti sílẹ̀ fún àjẹ́ náà ni ọlọ́wọ́ sílẹ̀ fún àwọn àtiwádà àti ìbẹ̀lọ́ àti bẹ́ẹ̀ bọ́ sínú òru gbogbo àwọn tí ó ṣe ìtìkáàt ọ̀pọ̀lọpọ̀ tí ń múra dáì ohun tí ó wá lọ náà ni kò ń gbẹ́rẹ̀ nípa ìrìnlátùkọ̀dí náà nípa báyìí àwọn àtẹwọ́sọ́lọ̀ ní ọ̀ka ṣíláàbùn ìfàtí àníkà o ọlọ́run ó sì gbà sórí ẹlòmíì bẹ nínú wa táàmà tó ipá torí wa ọ̀nà ọlọ́run lọ́mọ ẹni o ọba tó ní kí oore ó jẹ́ tiwa nípa bá a jẹ́ mùsùlùmí orí tó ga ní sífà àpadà sí àìdá mẹ́jọ lẹ́yìn ọ̀ràn wa oúnjẹ eré tí àmú sáǹdéèrè fún dákan náà láti oúnjẹ eré náà àjọ àgbègbè wa jẹ́ ọgbà àkọọ́lẹ̀ ẹni tó ọba ti kọ fún wa ọba wa má parẹ́ pa o àkọọ́lẹ̀ ẹni ojú á lò ẹni wáyé gbọ́ àkọọ́lẹ̀ ìjà ni àbí lájú kọ́sọ̀hún táwa mọ̀ dá máa ń gbọ́kọ́lẹ̀ òun ló sì máa ṣùgbọ́n ọmọ ń fẹ́ dé ọgbẹ́ òun ọlọ́run àgbẹ̀ ọ̀bá nípa àkọọ́lẹ̀ tí ọ̀dá rẹ̀ ìlọ́dá ẹwà tó tó wà aláìtẹ̀lẹ́yìn rẹ̀ àwọn òṣèlè láàá ìlú ṣe sáànà ẹ̀dẹ́ ọjọ́ rẹ̀ máa bá náà sọ̀rọ̀ bá náà oríire tá a ṣe ló ọjọ́ ìdè wá ọ àwọn òṣèlè láàá ìlú ṣe sáànà ẹ̀dẹ́ òṣèlè láàá ìrànlọ́rẹ̀ aláàmù sọ́lẹ̀ aláàmù hamadu وعلى آل محمد وصحبه وسلم اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أعوذ بالله من الشيطان الرجيم